imam lọ́wọ́ gbogbo ẹ̀tọ́ àwọ̀ ìlànà ewu ni a rí ní sọ́lẹ̀ náwọ́ yàn eré kàtà ápù ọ̀wọ́n yàrá ń kùtọ̀ lọ́dọ̀ lọ́wọ́ mmiri abdullahi n'ọjà tọ́nà jẹ́rẹ̀ mọ́tò mọ́ni lọ́tọ́ mọ́rí sọ wọ́n lọ́wọ́ pápá ni. àmọ́ à ń tọ́ lé kú yẹn ẹ̀rẹ́ mọ̀jà imam. àmọ́ mẹ́rẹ̀ hàn á kútọ́ la ẹkú gbọ́dọ̀ náà imam lọ́kọ̀ nìta kẹ́nẹ́ mere àmọ́ mẹ́rẹ̀ hàn mẹ́rin. imam á lè imam. ìmáàmù dání ọmọ jẹrẹ mọ́nù dání ọmọ rẹ mọ́nù ẹ̀mí ẹ̀tàrà omi sọ ìtẹ́wé ẹ̀gùn sọ ẹ̀ta àti sáré àwọn ìmáàmù àjẹ́ wọ́n àwọn jẹ́ ìmáàmù. donc ne wara na chere ni ezna ezne bana jan ya wala ni gwe tawa ana ma we na la me o du me ọrụ na-akụta ya ekwu ọ bụ ọtọ bịapụra ọtọ bụ ya ekwụta na ekwu islam àtọ́jú ọ̀rẹ́ ẹ̀bẹ̀ ní iná ìjánì ọ̀nà ìta ọdọ́ ìrọ́kú wọ́n rí lọ bọ́ọ̀kúsọ́lá ẹni wọ́n náà rí lọ báàkúrá ma ẹni arákùnkúrá nìú láìkọ̀ ọ̀nà ẹ̀sìnẹ̀ẹ́dẹ́ ní ìrọ̀rẹ́ lápá àtijọ́lá ṣẹ́bà kọjọ́lá ọ̀rìsá ní jàmá ọ̀rìsá ní mọ́lẹ́sí ọjọ́ náà kú ekú tó òṣèré tú àwọn náà nù hó náà bá náà ka ọ̀tẹ́bìdé ẹ̀ẹ́sẹ̀ bá kú sẹ́lẹ̀ àti kí ó tóra náà òun lórí ìbìlọ́nà ọ̀nà àrùkọ́ ẹ̀ẹ́sẹ̀ bá kú sẹ́lẹ̀ ní ìdáná ìrọ̀nà ọ̀yìn ọ̀nà àrùkọ́ ẹ̀ẹ́sẹ̀ bá kú jùmọ̀ sí ẹ̀rá ọ̀nà àrùkọ́ ẹ̀ẹ́sẹ̀ bá kú ìdí ẹ̀ẹ́ta ó oṣù ẹ̀nà àrùkọ́ kú àmà ẹ̀kọ́rí dárí nìkì ọ̀nà ìṣẹ̀lẹ̀ àkúnyẹ́ náà ti ọgbọ̀ ògbìyàwó èyí ọ̀gbìyàn ma anáwọ̀pá láàrin ọmọ ọmọ èyí ọ̀dára èyí ọ̀kẹ̀kẹ̀rẹ́ èyí ọ̀hálẹ̀ ìbàtọ̀ dára ní èyí ọ̀rọ̀dáńdá òrókòrò bìzá ọ̀gbọ̀ bìzá èyí rẹ̀ yìí ń dágbẹ̀tẹ̀kẹ̀lẹ̀ ẹ̀kùrí jàhìlíyà òtìsílám anyị ọdọ́jẹ́kùrà ẹni kùsà fẹ́bà kùsà náà ẹgbọ́n ọdọ́ ìní na lẹ́nà àbẹ̀yìn ẹ̀dọ́jẹ́kùrà kẹ́ gbẹ́dọ̀ ara kó sọ́là ẹ gbẹ́dọ̀ ara náà bí sẹ́ni islam kàmì. hadith ẹ̀rẹ́ ẹ̀nà kí imam al-hakim mọ́dọ̀rọ̀ ẹni al-mustadrak kan ká àfájọ́ ni abu hazim radiyallahu anhu ọkà wọláhìí ní ìlọ ìwọ́n ní hasan ẹni na-ali lè na lọ́kọ̀ rọ́bì aláwọ̀ ní homer ọmọ ìṣe ẹ̀ títẹ́ hasan ọkùnjá ìṣe inú wọn lọ́dún sùn ààrin àhánkátá náà náà iná kan náà sàábì yìí ọkùnjá lọ́dún sùn ọkùnjá láàyè náà dé mẹ́ra náà dí hussein hasan بفعل ما وقت رهاتا ضمن أتمنى رجالا من الذين أمنا ضمن توف ضمن توف توف يالون أما غزا لنبن بقى الطول دي كرار كسالا أن كما أمنا إما أمنا أن يبعون يوه ولكن إلهي نوانا نانا كمانا إني نا كمانا علي أمر معاوي هذا هو كان أجاني يسعني despite ka anyị aha nkata na nna nne ana m gọvanọ madina ana sa'id ibn dọka dawidi to akọla yọ enebram n'isia ọkụwa lọrị ẹ̀rọ náà ka ọlọ́run tún náà mẹ́rin àwọn ama ɛdini na ɛdu ɛyɛ kɛ ɛdaka ɛdza ɔdi ya bɛ yi sunna ata ɔyɛ kukuru bi bɛ ɔkɔ adi a sunna ata ɔyɛ du ɔkpɛrɛ bi adi ni sunna kɔntu ɔmɔdi nkɔ ahira awon ɔmɔdi wɔn sɛ nkɔ ahira awon wɛrɛ wɛrɛ mɛmɛ na fifty thousand to ha bi ma ha ɔgba ka nsẹ́yìn ajé tó wọlé ọ̀rọ̀ ló jẹ lọ́rùn lọ́gbà wọn ọmọ wọn sẹ́yìn ibi ìbùnú láà tó pé kí ní pé nìta rẹ̀ dé àkùrẹ́ kùn ẹni fẹ́ náà mọ̀ọ́sù ẹ̀wọ́n àbùkọ́ ìkùsọ̀ lọ. arákùrọ̀ ni ẹni a Ọ̀pọ̀lá ẹ̀rọ náà ìta mú ẹkùnrin ọdún náà, àmọ́ ìjọ ọ̀tọ́ òdí, àmọ́ bẹ́ẹ̀ sọ pé òdí ni, dọ́kùsọ́lá, inú àti ìjọ náà kí máa mú hákì mọ́dọ̀ ẹni mú stọ́dọ̀rọ̀ kan. Àátọ́kúrẹ́ ẹ̀fẹ́ kàkúsọ́lá ẹbí ìmọ̀ ìjọ ìfẹ́ kúrò àrọ̀rùn. Ẹ ẹ̀ta ẹ̀nà dàwó tó chimchimchim na-akwụsọ na ya anya nkwụsọ e na ekwu tawekwa ọgbanyete akwụsọ na azọn dare sosarepe dare te na e onye omisina ara akwụsọ na ekwu papa na kwụsọ na da ma nkwụsọ gwere ya ẹgbẹ́ ìṣọ́fẹ́ ìkórè dare na

Ewele etu ọrụ ọrụ ga dịrị ka ọ nyere na-akwụsa na ịwa pụọ na. Adaka anya n'ọrụ ọ na-eke ụdọkọ ebe eke ụdị n'ụwa ọrụ. Anọ da anyị weda mba akwụkwọ nyere da otu. Da akwụsa na ịwa. Ihe adịghị na-eke ma mụtọkọrọ n'ụwa ọrụ. Akwụsa na-ekwu iná na-ekpe ekpe ka akụba na ekwu anaga na na ekwu na da na ya ara na ekwu ama ji na kehe da na ya ọnụ agụkọ ọnụ na ga ahụ ọnụ isi

Nítorí ọ̀rọ̀ ìrìn ni o. Ṣọ́gbọ̀n darí kò jí ni. Ayé yìí ni ni, ọ̀gá náà náà lọ́mẹ̀sú, ka inú wọn lẹ́ṣẹ́ tó mú kàṣẹ́ ayẹ́dẹ́ Ka máa lọ أنتم صلى الله عليه وسلم أم يوقع النجاشي إيه حبشة النجاشي حبشة أنا أبستينيا أو سوى قرآن كنت مرين نون كا أنا دانني إن كفون سيزك أنا دانا قصلا يوم بنا هارين أزاكينين أنيز نفسه nyanye ni atino noro a system nye ne wa noro wa is okay eh ama ni kuja me ku de lewe Ẹ̀rẹ́ máa kọjá lẹ́kú láàṣọ́ níní dẹ̀kẹ́ ọ̀gànyà ṣùkú nọ na kúsà láàyọ̀ mù ọ na kúsà lẹ́ẹ̀kú nọ̀gànyà ìfẹ́ mi kà kúsà lẹ́ẹ̀kú nọ̀gànyà ọmọ rí àáṣẹ́kúlẹ̀ àìdẹ̀kẹ́lẹ́ ní ẹgbẹ́ rẹ̀ kúsà láàyọ̀ dẹ̀kẹ́ ilé ẹ̀sú ebe na-ezo. àrìkèrè nílé lẹ́nì ha láyọ́ àrìká ilé àkútọ́ láyọ́ àmá àdókúnkún náà kẹkútọ́ láyọ́ ní ìrìnlọ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ ní ní kútẹ́ bẹ́ẹ̀ ti sẹ́ẹ̀kú bẹ́ẹ̀ kútọ́ láyọ́ bẹ́ẹ̀ ti lẹ́ẹ̀ ní tùú láti kúkútẹ́ náà ẹ̀kọ́ náà yọ́ an kuntum sallallahu sallam mai mayan na ke abdura kare ma oni imam bukhari or muslim dere ka na ka ono himalafin do to himalafin o se tita abere ka ntum mo de ka ni ru ka na kun se na na ha de ku sala o de ni ni ni ntum ka se do ha to ni ntum ra dama ezo oganyan ire nuku uku antu ntu mustar safu dono kusala yemu ama kusala yoku imam wana je ni

Allah akwai anya na arụrụ ruru ọ̀nà bèbí sẹ́ẹ̀dì náà lé ọ̀nà ètò mọ̀kọ́rọ̀ mẹ́rin rọ́bì ọlọ́wọ́ àrùn àbí àṣàbí náà ìka ẹni èdílé nu ẹ̀kọ́ gbàdù àgbàṣàbí ẹni àkùsọ náà ẹ̀wá na náà ọmọ na ìwọ̀n Sahabi na wọ dọ́ọ̀mì himba himba ìwọ̀n. Ọ̀pọ̀ múlì àná wọ na ìkẹ́lẹ̀ ọ̀pọ̀ tó mú ní dọ́ọ̀mì ní Nàìwá. Àgbọ̀wọ̀ àtọ́yọ̀ nínú ìwé kan aláwọ̀ gbá himba himba àrùka ẹni nà Anáyé ìyàwó ọrùká, ààbàrá ọwọ́, anùkúmọ̀ ẹka ààbàrá ọwọ́ ìlérin, ọ́n tó mú ní ìbẹ̀rẹ̀ ọwọ́, àwọn tó mú mẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ ọwọ́, ánà kó tó mú sọ́lá máa wọn kúsọ́lá jẹ́ Dọ́mà rán mi ká mẹ́ náà káàkiri Allahu Akbar, dáa kí ti pàbọ̀ lọ́kà, dọ́kà Subhanaka Allahumma, wa bihamdika, wa tabaraka ismuka, وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم ده كفاتها اجاني بابا آرام ہے ایک آسے کالم ہے درہم اللہ اکبر پاتم آسان اللہم رب جبرائیل وميكائيل وإسرافيل فاطر السماوات والأرض أنت تحكم بين بين عبادك فيما كانوا فيه يختلفون تهدني لما اختلف فيه إنك تهدي من تشاء إلى الصراط المستقيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه بسم الله الرحمن الرحيم طبعا رايك Sözleri rengiyen temeli gibi. Salanin. Enye de Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar kabira. Allahu Akbar kabira. Allahu Akbar kabira. والحمد لله كثيرا والحمد لله كثيرا تمام نہیں نہیں نہیں نہیں نہیں بس وہی مثال ہے کو انن تم anyị si dị onye na wee nataghị ya ankụ mere ekesa lati brọwi ya onye si gọyeri abụrụ mere mọrọ nke ga akụtala ekwu ìjọnyẹ mọlá ẹkọ ẹnà ìjọnyẹ mẹhẹ ìjọnyẹ mẹhẹ náà ìjọnyẹ mẹhẹ ń bà ìjọnyẹ ẹhẹ ń na ẹhẹ ń nọrí orúurú ní kékeré náà bẹ̀rẹ̀ wọn wọn tó mọ ìṣòlá ọ̀dẹ̀ sọ́lọ̀ àánú tó mọ níbi ìtìká la yòókù ẹni Allah akbar papa kene ezikọrọ kwuru nwahere nyi ịna na bụ okwu aka kene na wee kwuru nwahere nyi ọnọdụ bụ sunna amaghari wee yọrọ ihe na enye ka ere hụ na ụkọrọ na Abdullahi ibn Umar ọrọbi anyị. ka sa'adabanye ọrịa bẹ̀rẹ̀ ni al-abadi na ẹ̀ nani umar al-Islamiyya yin ani Abdullah ibn Amr ibn al-As Abdullah ibn Abbas Abdullah ibn Zubair ibn al-Awwam àti Abdullah ibn Umar radiyallahu anhum ajma'in ẹ̀sìn ẹ̀nẹ́nẹ́ àpáàdì láìrè ní ní hadith múrò yìí náà ẹjọ́ àgbẹ̀ni. Ònyẹ́rẹ̀ ni Abdullah ibn Umar á kúsọ́ lára ẹkú ɗaya zai ni atar ana ko sahih ka ahura kurwan turu da kurwan ina ban na'am amma idan na yi sallah a yanzu ku a yanzu abinani sallah sun ce mari ka sallu kamar ra'aitu muni usalli agwawo ana je kekere anan ka imamul albani mai ka in ya kamu jana'izar ok yele yi sun nan to mari ka kurwai na bana gu kuntum su fara bisal na ku ku abani fi recorded a yi kurwo more than one da amma zai ma ko ko da ka bi mu ma more than na men ago kini abadi lawyer amma ana da ida bisa wa hayrul hadi hadi muhammad sallallahu alaihi wasallam wàhálà kúrúwọ́ lórí àmì aláhùsbẹ́rù étàfán ló máa ní sọ́wọ́ wọ́n ha ìlú sí kúra kúra pé ló sọ́wọ́ yà kúwà lóyìn máa ló kí fásitì àwọn ọ̀rẹ́ mẹ́lá pọ́lú àfà òwúrẹ́ ìdú kìsúra àánú mẹ́ ló kú àtẹnì

tọ́ka ẹ̀ ọmọ ẹ̀ka ẹ̀lẹ́mọ̀ka afẹ́ ọjọ́ ka amóhùnà kàtà ọzọ àlẹ́ nà ẹ̀ka akitátẹ̀ oníṣúra rọ́bì ọlọ́wọ́n àwọn ní òkú kọ aka ọ̀fẹ́ ẹ̀ ẹ̀mí ewúrẹ́ ìjìká aka inú àti ìtọ́nà ẹ̀kì máa bù họ́ lọ́dọ̀rẹ́ àbámọ́wọ́dọ̀ aka iné ìwòrì ẹ̀ ń kọ́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 ọ mọ́lá ọ̀pọ̀pọ̀ ọ̀fá ọ̀nìrí ọ̀rẹ́ mọ́lá ọ̀pọ̀pọ̀ ọ̀nà àdúwà àkó mẹ́n àdúwà ní ààyí àdúwà rẹ̀ yára kó ń tó mọ́rí ọmọ ní ẹ̀ẹ̀nàmà ìka ẹ̀ẹ̀sọ̀ hìí bẹ́ẹ̀ni ha ó tó ìbùtò wọn àká bẹ́ẹ̀ni ha ọmọ àká bẹ́ẹ̀ni ha tó rẹ̀ sóhùn. jẹun tó mọ̀ sí ni àmọ́ àpọ̀pọ̀ ọ̀tọ̀ mú pọ̀ ọ̀nà bá kan ká ó aláàánú mọ̀ tó lẹ́hu wọ̀rọ̀hámù òmórí jẹ́mi ẹ̀rọ mọ̀ bọ́ ọmọ ẹ̀ ń bọ̀ wà fi ni wọ̀ ọ̀pọ̀nù òmórí ọjọ́ ìwé ẹ̀wọ́ ṣe ń rùn akọ̀wé wà kí nùzùlà dáhùn bàbá rẹ̀ bá ووصي مدخلا إذا لا شيطان ولد أقامانه واغسله بالماء والثلج هو ويني ويني أسرى أتي أني أتري أتي من من الطم بوها أنم بوها يا مكوي يقول نيونك إذا ما هيبتي من غيري أشوي وأبدله دارا خيرا من داري تلي ولي الأيمان إلا نازل أرون يمين أن نعبد على وأهلا من آخره سي أبوكم وكمي أنا كأن يبنينا ونقره أنا دانكو شرنا وقال زوره وزوجا غير من زوجه قال مرور شام يقول إنه يوم النهر وعبدالته أولي نهر شام يقول إنه يوم النهر وعبدالته وعبدالته الجنة هو ما يدخلون الجنة وعيده من عذاب القبر هو هو من كجا ومن عذاب النار هو هو ميلا قال عوف بن مالك رضي الله عنه أكا فتمنيت أن أكون أنا ذلك الميت أقدمي فاو وان عايش ما يكون من مدوانين أنا كابين راه الله نمونا ودوه مدوانين حديث عن إمام مسلم وبيوين أدوك أغا ọ̀nà ìkóntúmù sallallahu alaihi wasallam ìjẹ́rà kúrò ikú ẹ̀rùn jẹ́rà iná máa pọ́ntẹ̀ rọ àtúbọ̀ ọ̀dá tọ́ọ̀tà kẹrì Allahumma salli hayyina wa mayyitina eléyìí jẹ́rẹ̀ ọ̀rọ̀ náírà iná ẹ̀kọ́ ní súnmọ́rì òṣè àhídìna ọ̀dọ̀ àhíbìna ẹ̀nà ọdún ìmọ̀kú ẹni na ìjẹ́rẹ̀ àtọ̀nà

awa da rai hutunar janna da a yau kwanan na wai bai to sabu iri wani suru kuma na abin ruwa na yi ya kuma ya za a bai wani suru ya za a yanzu a zai rai ka ake yi ko ya rai su iku agbawa allahumma la tarin na ajira in mutu shi na numu na su

ọ̀nà ààrín ní kọ́tọ̀dà ọ̀run ní ara ṣẹ́wọ́tó inú ọkùnrin lọ́hábìlì jùwárìk ọ̀nà ọ̀rà sí orúkọ náà ìka wọ́pọ̀ àti ìka agoro ugbórí ànánì ọmọdé àkànákòlè ẹ̀wọ́pọ̀ àkà agoro fọ́kẹ́gbẹ̀ fitness of kọ́bùn ọmọdé ìhárùn ní ẹnkọ́tọ̀ náà ìkó ìkúta omori ẹwà ọ̀rọ̀ na eka ètò kàtítọ́nù rẹ̀ wúṣọ ẹ̀rọ lórí wọn nílẹ̀ ẹ̀rọ tọ́pù lọ́wọ́ wọn hánù jẹ́ ìwé ọdún ọmọ ń dára iná tọ́ntọ́ gbọ́kú orí wọ́n hìn ẹwà jẹ́ ìwé ọ̀rọ̀ ẹni wọn náà ká ẹ̀yìn ẹwà máa ń bá ọ̀rọ̀ omori ọtọnọ ẹlẹma ẹrẹ ọla na ẹkọ kàákẹ ní omori ọtọnọ gbọrí wa o ibnu amatik dọ́n ebi ojọri wa o ìsitájẹ yàrá amatik èsì irun wa o àtúrò irun wa o ayọ́nba o wà á ń tẹ̀kọ́ mílíọ̀nù àgáde omori ẹ̀yìn tó wà tó yàn o ẹ̀yìn àrẹ ẹ̀yìn tó wà tó mẹ́ nǹkan na mọ́sí na nfọ̀sí ti yàtọ̀ náà fi

Àbẹ́mú sọ́lọ́mọ náà ìpínlẹ̀ ìdí sọ́lọ́mọ àwọn òní sọ́lá. Ààrẹ ìṣòro títẹ́, kàrẹ́ ìdí sọ́lọ́mọ àwọn òní jẹ̀láza. A na nka òzò ẹ̀nà àbí sọ́lọ́mọ àwọn òní sọ́lá. Dókàkì, Assalamu alaikum wa assalamu alaikum ọhụ na assalamu alaikum bụ ma njeje ike ikike ne na enye mere enye nwa ekwu ala ebe ekposala ani ọmebe yiri erenyi ene hadith nke mu sallallahu alaihi wa sallam wa ka ìjà náà eré kẹ́ni kó máa dàwà káà ń ní dai ni rage shi idan na aka idan ya san wato ban kan mai san wato ban sallama ba ah inu mana kaka an to muri o yayi ke asira kuka lainan umaita umene e wuru kala e kusa lai kunan e vanyi seme umigba kowe

amma idan yi umarno idan ma fi kusa ma iku idan bila idan ma bila umarno umen ma ati koyori ana nke gore wono ya ana nlawo o kwere si umarno idan ma yasi ya umarno ba je ndo yoro da ebe ahụrụ nyi seme do ni dikase heide ni ana gwa hota na na kwatu àjẹ́sẹ́ dáadáa àkókò magrib ẹ̀hùn omipa àti asìrì àti kùsàlà ẹ̀dàgbọ́nà dáa kùsàlà ẹ̀mú pọ́tà àtàfẹ́rẹ́ dáa pọ́sù àrùkò bírí tàti dáa pọ́sù ẹ̀yìn kùsàlà ẹ̀kú wọn lọ àmà pọ́ pọ́ tàti anábìsúnà òkà àkójẹ ẹ̀dàdà kú mìíràn ló ọ ẹ̀rọ àrẹ̀ ní kumen iyo kabisa kumenen ma kan kumenen ebe masu kusa na eku anu ebe mere su kuna bila nga nye wuna bila nemin uwe oyi abi na bila ne ka na wasil mutlaq na bila kene eda ka atu kumis ma kus ma min kusulatul istikhara rizqi akwadu akwa munon àyíyá mẹ̀dùtò ìpòrò tọ́ráká ẹ̀rọ́kẹ́nẹ̀ lọ́gbẹ́ ìjọrò olóòwò mọ̀rí àbọ́rẹ́ ikú náfílà àríká dáríká ẹ̀wọ́ ẹ̀ṣẹ́ ọmọ kẹ́nìkò ìpòrò náfílà wọn náà àmá nàwọ́bìl zẹ̀wọ́tì lọ́gbàb náfílà náà ìkẹwàá

ọmọ ìṣúrù wọn náà rẹ̀ ẹ̀ẹ́dẹ́ kọ́ mi ní ti yẹ ọkàtà kù máa dínà ọmọ tó mọ̀rí òṣọ́ rẹ̀ àti àwọn tó mọ̀rí ọmọ náà ní kùtù bẹ́ẹ̀ kú ìjùmọ̀ dọ́là rẹ̀ náà so ọ̀nà ìwáyé sálẹ̀mọ̀ náà rà sálẹ̀mọ̀ ìmọ̀lẹ́sì wọ́n náà ń mọ̀lẹ́sì ẹ̀wọ̀ ẹ̀wọ̀ nyàrọ̀lá kọ́lọ́kà ẹ̀rọ bẹ̀rẹ̀ àpò sí ní ìrẹ̀kọ̀ náà ọ̀tọ́n nan umatur mu'amin mọ́nà ẹni dáhùn mọ́nà ti kẹrẹ bí yàwó aláàrùn wọ́n yẹn wọn kọ́ a ní ilẹ̀ ìsẹ̀lẹ̀ ikùn fún ẹ̀hún mẹ́yàn then a ní àfẹ́lá ma ó ní sọ̀lá tó jẹ́nàzà ó ní òkútù ẹ̀ríká aṣọ dé ní ní àmì ní lógún inshallah bi jumatil qadim ibaka amezoku kire na ruko wa yare ni nuku e na tu e na tu to se kire na ruke ni e na sha kire na ruke ni ba ru ka ta wa so ru ka ni awru ka so tu mutu na awru ka sa juma na re ibaka nan uh, ah, as we can see We've got some uh, visitors whom we think they will hardly understand this khutbah in our mother dialect. The khutbah, summarily, is centered on funeral regulation in Islam, specifically how do we pray over a dead body of the Muslims we start by introducing the fact that praying over a dead body of a Muslim is fardu kifaya, a communal obligation, collective obligation, in which if a party among the Muslims have commenced any of the acts, it is no more obligatory upon the rest of the Muslims. We try to analyze the pattern laid down by the Prophet Muhammad sallam, while observing this funeral prayer. And the pattern is as simple as laying the dead body and the dead body should face the direction of the Qibla. While the Imam stands close to the to the head of the disease, if the disease is a male, and stands at the center if the disease happens to be a female. And it is recommended that many among Muslims should come out because the plurality of Muslims in observing this funeral prayer multiply generally the reward and the Muslims are much more sure of forgiveness of Allah subhanahu wa ta'ala to the diseased person. The laydown format shows that there is a little difference from funeral prayer and uh, the five times five times daily prayer. If an imam stands before the deceased and there is no follower except a single soul. As we all know, this person will stand by the Imam, by his right hand side, if it is in the ordinary five times daily prayer. But in this respect, he has to stay behind the Imam. Because the Prophet ﷺ has ruled that any disease this body of a Muslim upon whom three rose prayed over him, seeking for Allah's forgiveness, Allah subhanahu wa ta'ala will definitely forgive him because of the three roads. So three roads is recommended by the Holy Prophet of Islam and uh, who is to lead the janaza. The leader of a particular place is supposed to lead. And that is why it is important that the leader must be knowledgeable in Islam. And that is why Muslims are keen while selecting a leader. Because the leader is supposed to lead the janaza. If the leader is not there, then any person deputizing the leader should lead. And if these two people are in official, then it is now the turn of who can recite the Quran most. Apart from this, the Imam will recite three takbir, Allahu Akbar, our four takbir at the least. After the first takbir, he will recite Surah Al-Fatiha and any other surah recommended. It's not obligatory. And if the time permits, then he will recite the second takbir. And after that, he follows it with Salat Ibrahimiyah, as we all know, that after these two takbir, he recites another takbir. After which he recites some prophetic narration, where he performs some supplication. There are supplications reported from the Holy Prophet of Islam sallallahu wasallam, which uh, we have summarized into four in our khutbah today. But before I explain a little bit this supplication, it is important to note that there is an arrangement for the disease whenever the dead bodies is more than one, then there is a particular arrangement, a format given by the Prophet ﷺ. The male disease should be arranged before the female. And the arrangement goes by the elder ones among the males, then the younger ones among the males, followed by the elder ones among the females, then the younger ones among the females. the Janaza, funeral prayer, could be performed individually on every diseased Muslim one by one, one after the other, or can could be performed collectively, one at a time, upon the whole disease Muslims. Apart from that, we should also know that the Imam will still maintain His position, Because the disease, when arranged, in as much as the males are closer to him, he has to stand by the head. And the other ones should be arranged. The female should be arranged in a way that the center of this female should set the imam, not their head. So apart from that, after the first takbir, as I said earlier on, you recite Surah Al-Fatiha, and after second takbir, you recite Salat Al-Ibrahimiyya, after the third takbir, you recite some prayers. One of the prayers, as we explained, it goes as follows. The Prophet Sallallahu Alaihi Wasallam praise God. In the hadith reported by us, the son of Malik, may Allah be pleased with him. He said, I have prayed behind the Prophet wasallam upon a diseased Muslim in which he recites, O oh Allah, forgive him, have mercy on him. O oh Allah, forgive his sins and honor and honor his arrival. O Allah, expand for him his grave. O Allah, give him a bath of water and ice and cold. O Allah, cleanse him from things just like how a white cloth is being cleansed of death. O Allah, Give him in exchange an abode better than his house in this world, and family better than the family he has in this world, and his spouse better than the spouse he has in this world. Oh Allah, grant him entry into paradise. Oh Allah, protect him from the punishment of the grave. Oh Allah, protect him from punishment of the hellfire. Then the reporter of this hadith says, and I wish that how is it that I am diseased? This hadith is reported by Imam Muslim in his Sahih. In another narration, the Prophet Prophet used to recite those, O oh Allah, forgive those who are living among us, forgive our dead, the dead ones among us, Forgive those who are witnessing the janaza and those who are absent. Forgive the younger ones among us and the older ones. Forgive the male among us and the female ones. O oh Allah, whoever you give longevity, you allow to live among us, let him live upon the platform of Islam. Whoever you cause to die, let him die upon the platform of faith. It says Iman. O Allah, do not forbid for us the reward. And the reward is that Allah used to build a house for somebody who has a disease but has patience. O oh Allah, do not lead us astray after him. This hadith is reported by Imam Hakim in his Mustadrak. Thirdly, the Prophet Sallallahu needs to recite down. Oh Allah, so, so, so and so person, the son of so and so, is now in your custody and now holding the rope closer to you. Oh Allah, save him from the calamities of the, of the grave. Oh Allah, protect him from the punishment of hellfire. You are the best in fulfilling your promise and your the truth. O Allah, forgive him and have mercy upon him. You are the most forgiving, most merciful. And fourthly and finally, the Prophet ﷺ used to also pray that, O Allah, this is a slave of yours, a child of slave of yours, in need of your mercy and you are not in need of his punishment. If this disease is righteous, O Allah, increase him in righteousness. If he among the evil ones, O Allah, forgive him. This is summarily how the Prophet used to observe prayer, funeral prayer upon the diseased Muslims. We seek Allah that all this prayer may Allah grant us, grant us the ability to get all this reward by the time we we'll be leaving this world. اللهم احينا على الإسلام اللهم احينا مسلمين وتوفنا مسلمين والحقنا بالصالحين غير خزايا ولا مفتونين اللهم أسلمنا اللهم سلمنا وسلم ديننا اللهم سلمنا وسلم ديننا اللهم اعز الاسلام والمسلمين وذل الشرك والمشركين ودمر اعداءك اعداءنا اعداء الدين وانصر عبادك الموحدين المجاهدين في كل مكان اللهم اهدنا سبل السلام اللهم اهدنا سبل السلام اللهم اغفر لجميع موتى المسلمين الذين شهدوا لك بالوحدانية ولنبيك بالرسالة وماتوا على ذلك اللهم اغفر لهم وارحمهم وعافهم واعف عنهم وأكرم نزلهم أوسعهم مدخلهم واغسلهم بالماء والثلج والبرد ونقهم من الذنوب والخطايا كما ينقى الثوب الأبيض من الدنس اللهم اجعل آخر كلامنا من الدنيا شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله فتوفنا وأنت راض عنا غير غضبان برحمتك يا أرحم الراحمين اللهم اجعل خير أيامنا يوم نلقاك فيه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 واسمع إجابتك فنحن قدرناك كما أمرتنا فاستجب لنا كما وعدتنا إنك لا تغلق الميعاد برحمتك يا أرحم الراحمين يا ذا الجلال والإكرام يا رب العالمين عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله العلي الجليل يذكركم واشكروه على آلائه ونعمه ومننه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون عباد الله فاتقوا الله ما استطعتم وقوموا إلى صلاتكم يرحمكم الرحمن الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه الأجمعين نبي الرحبة قائد البر الميامين أدى الأمانة ونصر الأمة وعز الأمة وأذل الأمة وجاهد بالله حق جهاده حتى أتاه اليقين وأشهد أن لا إله إلا الله ملك فحكم فعدل الذي قدر الأمور من الأزل فبالحكمة لم يفعل وبحكمة فعل لا شريك له في ألويته ولا في ربوبيته ولا في أسمائه وصفاته واحد لا شريك له الجنة بيده النار بيده له مراتب السماوات والأرض سبحانه وتعالى خلق الخلق وأحسن الخلق ثم رد بعض الخلق أسفل الساقلين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار عباد الله معشر المسلمين أما حال أما آلت لكم أن تتفكروا فيما يسير بينكم وعلى ما يرتكبون على من محرمات من هؤلاء السفهاء يرتكبون على الجريمة جريمة السفاق الدماء يسفكون دم الهرام يغرقون البيوت ويطردون الأهوال يطردون الأشخاص من مروتهم من غير اسم ومن غير عذر عذر يا الله نعتذر بالله على ما يفعل هؤلاء السفهاء من مكان إلى مكان يقتلون الناس قتل النفس ولا تقتلوا النفس التي حرم الله يقتلون النفس بدأوا من داخل البلاد والآن في أنهاء البلاد كما كان حاصل في إهيما الآن اللهم ربنا لا تل... لا تلهقنا لا تهلكنا بما خاصة بهذا البلاد يعيشون حياة غير حياة أراد الله للمسلمين لأنهم ليسوا بمسلمين على الحقيقة ينتسبون إلى الإسلام وما هم بمسلمين هؤلاء يأتون بالجريمة والمسلمون الذين ينتسبون إلى الإسلام وما هم بمسلمين يمشون وراءهم بسبب من انتساب إلى القبيلة قبيلتك يقسم وأنت تمشي وراءه لأنك أصابك جنون جنون القبلية وجنون العصبية وهذا أكبر أمر أكبر مرض من أمراض هذا البلاد إياكم وإياكم الانتصاب إلى القبيلة والانتصاب إلى العصبة قبلية وعصبية لأننا قد رأينا حق الرؤية فتنة العصبية وفتنة القبلية هذا وهذا ما يريده أهل هذا البلاد لأنهم لا يعبدون الله يعبدون شهواتهم يعبدون أهواءهم يتبعون أهواءهم يعملون على مكر الله يعملون على فتنة الله أظهروا مكر الله فلا يعمل مكر الله إلا القوم الخاطئون تنظروا هذا البلاد لهم قلب مفاجأة لا يعبدون الله العبادة في التحدث فقط يتكلمون نحن عباد الله يتكلمون نحن مسلمون وما هم بمسلمين أما رأيتهم أفعلوا مكر الله كما نزل في بالله بإيهيما الآن سبحان الله يا سبحان الله قال الله تبارك وتعالى على الذين بالطمأنينة يقولون نحن نعيش حياتنا كما نشاء نعيش كما نريد ولقد حكم الله عليهم أما سمعتم أو أما سمعتم الخبر أن في بلادهما الآن أكثر البيوت محرقة بالنار أكثر البيوت محركة بالنار وأكثر النصوص تبكوا اتفاق الدماء يا سبحان الله أنهم ما فهموا استدراج وما فهموا أن لله غاية الله تبارك وتعالى يجعل الغاية لكل قوم ولقد جاء غاية القوم هذا القوم أصابهم ما أصابهم بسبب من عدم تقواهم لله لا يعرفون الله يعرفون النقد المال ولا يخافون الله تبارك وتعالى أفعمل الناس أن يأتيهم باتنا بياتا وهم نائمون أصابهم ما أصابهم هذا بعد المصيبة عندهم عندما ناموا بياتا وهم نائمون انهم هم في بيوتهم وهؤلاء يهرسون بيوتهم ولا حول ولا قوة لهم عند عند الغرق أو أمن الناس أن يأتيهم قاتلا دون وهم يراغون هؤلاء يلعبون مع كلام الله يسبون الذين يتبعون سنة المطهرة وقد أصابهم ما أصابهم فليحذر الذين يخالفون الأمر أن تصيبهم فتنة أو يصيبهم عذاب عليهم عباد الله فاتقوا الله حق التقوى يا قوم والحمد لله an ka bang me kutubo ni shana kutubo amir na ika silsila ila hii ile izoku imesawe oga mesu a na-emekwughị a na-echiri okukuma a na ya kìrìtì àjẹnàwó àmì níní àmì ẹṣọ ẹni wájú gbára nǹka àṣekú dára àkóso làyọn ìní ní ẹni àti sẹ́nà buhari muslim mọ́dọ̀rọ̀ ọ̀pẹ́ mùsùlùmí àrẹ sọ́lá ọkà ilẹ̀ ìdánúkọ mú yọ̀ta ní tírọ́kà rẹ̀ tó ẹ̀rẹ́ ọ̀rìn ọ̀nà òkèjọ́ ọ̀sọ́lá máa ìrẹ̀lọ́ta ẹwọ́n ayòdù nìyí ìrẹ̀lọ́ta ọṣẹ́ ìtítẹ́ dáṣà anàbìsà àtúgbà nì onye ní àkàájẹ́ nì ìrẹ̀lọ́ta ọlọ́rí àwọn ní odò náwọ́ anágbọ́ orí ọ̀rìkì ọ̀rùn jíwò lọ́kà dọka alhamdulilahi, lókè alhamdulilahi.

fún ní ilé ọ̀pọ̀lá ọdún èyí ni ẹni ìwọ̀nà aránigbẹ́nu kékeré ilé àtúnṣọ́lá ọ̀rọ̀ ọmọ sáà gbáwò láṣọ tó wé lè kú mi ọ̀nà ìjọsọ yìí pa àfọ́nà orí ìjọbi ọ̀ntọ́ mú ọ̀rẹ́ buhari هنا دور ما قلت الله يا ايش او تذكيرات ọ̀nà ní ìyàrù wọ́n lọ pé lórí èyí eréṣọ́ tí kèrọ ọ̀tọ́n ní tó ti dáhùn tó mú sọ wàjọ́lọ̀ tí sáyé kèrọ ọ̀tọ́n ló tó mú ìkà ẹnàwé ọ̀pẹ́jú ẹnàwé afẹ́fọ́fẹ́ ń

ẹ̀rọ wọ́n ń tóbi a àmọ́ ẹ̀wọ̀ arọ́sà àtàwọn ìrọ̀ aláàfúsọ́dà ni a ní tóbi àrìnkatagbowó lòlẹ̀ ra ẹ̀rọ tán ẹ̀ẹ́sẹ̀ títẹ̀ náà kì máa mú buhari muslim ọ̀dọ̀ rẹ̀ Ogbanyẹ́nà ni ọmọ tí súná ni ọmọ anyá ọwọ́ n'ọrụ ẹwọ̀ yẹn ni àgbékó tó rí ìwé yẹn ẹ̀kẹ́ Àwọn orí ní

anyị ga-aka achụpụ ahụ ga anyado ewu tiri n'izu a ga-akọzụkwu ahụ ga anya n'izu abụọ ya ọsụrụ ya wọla anya ahụ aparịsịla asa asa ina jisa na ika akwụta ụtọrị ahmad ọdọrọ abdullahi bi ọkụ tó ń mú kọwàtọ́ àdékù lọ́gàáyà dáyé ò náà ìlú dáàkọ́ àtọ́ aládáyé ò ní ìlú náà ìyá títí náà kí ibùn máa jẹ ọ̀rìmá muhammad dọ̀dọ̀ rẹ̀ ọ̀rìn ní àdíṣẹ́ ẹ̀wọ́n náà àti ìrùká ọ̀rìn anya lọ́gàáyà dáyé na náà náà tẹ̀mí subhanallah walhamdulillah wala ilaha illallah akbar فاهم والله العظيم من صلى الله موكاي كلمتان حفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان عند الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم

ọka ọ̀nàrìké na fún ágbón tó lè yìí ẹni ìrọ ọkọ̀rọ̀ ọ̀nà gànyà tó wà sọ́wọ́ tí ó bá kàrẹ́ okú ìyàwó jẹ́ orí káàkiri ọ̀nà wọ́n àtàwọn na má bàtàwọn sáà náà bẹ̀tàwọn kùdà àtàwọn okoko omori ọna ka hei amerika kiriti ahei atụrụ ya ọhụrụ ta asọ na ihe adịghị na ịkaka ọkụ ọkụ na ọkụ na maka ahịka ọkụrụ ọkụ jenaza wajikwa na nni hei nni ahei wewu ahei kụzala ya ahei meme ọtúnmù sọlọ rẹ sọlọm a ana na nọ òdúnísí awọ ana kọlọ ìzọrin dọwọ ìtẹnyẹ rẹ títí ìjọ ananyẹ ìdẹwẹ òtàfẹ wúṣọ ọnà ọnà ìlànà nọ ana kúkú ọrọ mẹra ìmọ àná lẹẹka òdòdú yẹrin lẹẹkú dọdọdú yẹwọ ìtẹnyẹ ìjọ ọkà ukọ ìtọdú yẹrin ya

onye nwa ahụ ga-aka ịgbọ ọrụ agụgakọ ụgbọ anyị ewere nye nwa ya amadụ ogoro ya ọzụka na ịnye adịza na-ekwe ntụ ọtụ lọrọ dọla maka ịka ọdụma kpụrịta na ẹnìyẹn ìwé orí wọkù abẹ́rẹ́ òde ẹ̀ẹ́nà kó bìbì kú mọ́tò ọ̀tún ọ̀tùlọ̀ rẹ̀ sọ́lọ́ ọkẹ̀ ẹ̀ náà fẹ́ ẹ̀ náà fẹ́ ilé òde ma ẹ̀yẹ́ wọ́n yà sọ wọn èyí wọ́n rí yín wá àmọ́tẹ́ ẹ̀kọ́ rẹ̀ ìyá ma sẹ́nà kì máa mú tírí mi rí ọgọ́ rẹ̀. àbúta yìí dì lọ́dọ̀rẹ́ yìí rọ́dí ọmọ wa ọ̀dọ́ yóò ka

dáàtọ́ atụ ní yẹn ọ ọ́ ọ̀dàbí yẹn nẹ́kún àjẹ́ inú ọjọ́ náà nọ́ ọ̀dàbí yẹn nẹ́kún àjẹ́ inú ọjọ́ náà nọ́ ní wà náà náà máa díje sí ṣe dị òun lẹ́ọ̀nà náà náà ó gbé pa ẹrẹ iná òṣèlú ọlọ́mọdún kọ́ra náà ó sì náà náà tààrí wọn akọlọ àwọn ànẹ̀lẹ̀ ẹgbẹ̀ àná àwọn náà wọn adíjẹpa ohun tó múrí kúrò náà náà náà ọkà pípẹ́ sábà àwúrẹ́ náà náà ni ẹ̀rọ bàkẹ́nẹ̀ ló tó múrí na ní ẹni ọ̀nà okò lọ́wọ́ náà mú jẹun ẹni àwọn ọkà ẹ̀wọ́ ìlú ọ̀bá náà ni ó tó ẹ̀kọ́ ẹni náà àwọn ụmụ nwoke nọme azaụ dị ụzaụ n'okwere nyesi dị ụzaụ ụwa ni ozo dìbíyà náṣà ni ni na àdìsà ni imáàmù buhari àtọrẹ ni àti imáàmù nìsáàrí àtọrẹ náà wọ nínú àfọwọ́bì sunan rọmọtulọ alẹ́wọ̀n ìsmail àbẹ́ nítorí anẹ́nìdọ́rẹ́ ni wọ́n ìnáwọ̀ ìwọ́n ní ìgbèrè ẹni ọ̀nà. Anáyẹ̀dà na anájá àti a kékeré, ẹ̀rọ àwọn ní hájà, ẹwọ́ ìdẹ́mẹ̀, ọ̀rọ̀ ṣáàrù dáwọn ṣáàrù dáàbọ̀rọ̀ ṣáàrù nínú kú àwọn jírí súnà kékeré. Ṣàwùbáà nà rọ́bì ọlọ́wọ́

Ani kìí ṣe ọ̀tọ̀ mẹ́rin tó ṣá ẹ̀mẹ́tẹ́ ìka ya ọ́. ya àti ìdìdọ̀ ọ̀gbọ̀n wa kọ́nà wò kó mo ní ẹni Ka a nà kúnnú wọn tì na ọ̀rọ̀ jẹjọ́ ní sábà. saba ó sábà àwọn mẹ́tẹ́ mọ́rin lè kọ̀ kó wọ́n yìí rìn. Wàláhì máa ṣàbí ìnà ọ̀rọ̀ àtàm Islam. Wàláhì e Islam. E e ẹgbẹ́ òkú ọmọnìyàn rẹ̀ àkídẹ́ tó rẹ̀ ní Islam àkídẹ́ Islam ilẹ̀ orí ìpè iná kídọ̀ àǹfà wà ẹnìkọ́ iná kídà ẹ̀yàn nígbẹ̀lẹ̀ ẹ̀wọ̀n tó ọkùnrin ọ̀rọ̀ mọ́ ìwùsílẹ̀ àkọ́wọ́ ara ìsún náà nìka ọ́n tó múlẹ̀ nẹ̀rẹ̀ كيف تهي الموتى ọba na omezi ẹwọ ọkọkọ omezi ka sezu mi arinyi ẹni kenere arinyi ẹfọn ẹni mujara de roya ẹni rọayo lẹyìn ẹfọn rọayo kọlbi alimni kẹfẹ e tó hin mọta ọmọ mi kọ azọ wọn rẹ ìzọ ẹgbẹ kuma onye Chineke ịsịma mmehie zọọ na akida ina islam wayan to ọrịa ina ina ọ na eko ụmụnye. yi agbọ wọn rẹ ka agụ ka agbọ na ji na wọn islam kuma agbọ kan arha al ulama warathatul anbiya arhan ni ko gbo to ni

ومن هنا كمان السؤال عبد الله بن عباس حبر الأمة ترجمان القرآن رضي الله عنهما كان آه، كيف وصلت إلى هذه المرتبة من العلم وجلت هنا يا جيومي توا سازم توا إنه كان لي لسان سؤول وقلب أقول Pẹ̀lẹ̀kìtì ara ní ìrìnlẹ̀ alámẹ́ ìkún ọ̀ṣẹ́ ìpò oró àti ayẹyẹ náà ìkiri iye. Ìjọ́ tó wọ́n ní máa nìmọ̀ náà mẹ́ta ó tẹ́ sọ́gbọ́gbọ́ ọ̀họ́lẹ́wọ̀ sọ́lọ̀. Àwọn ọ̀gànyà kọ́ tí máa ń ta ókè èyẹ ló ṣàwọn. Àwọn ọ̀gànyà náà gbọ́nà ọkọ̀ ọjọ́ tí máa ń ta bó wílẹ̀ sẹ́rẹ̀ dọ́tọ̀ sọ́lọ̀ ọ̀lẹ̀ Màláìkì ní wọ́n rẹ̀ a náà rẹ̀ máa nọ̀bànyà. Ọ̀gáwà rẹ̀ ṣáwọn. ahụ. ọkọ̀nà mẹ́kẹ́ mẹ́rẹ́ tó rẹ̀ sáàmù iná ní ilé àbúdá òjò ọ̀dọ́ rẹ̀ kri. agwa àti ìmáàmù gbé ìhàkì àgbàwọ̀ oríṣàwò n'elu baa baa lè ahụ a bá oríṣàwò fún àdókù wọn ní tó zero dọ̀rọ̀ mọ́lẹ́kà ráhùrà wàhálà ìlú fẹ́ bẹ́ẹ̀ kó sáàmù fún àdókù ànánù anárẹ́gbọ́n sínú náà wọ́n kó wà ayẹ́rẹ́ máa àmọ́ ọjá ìkẹwà ẹ̀rùnú ọjá gawa ni wọ́n rí àbìkẹ wáhà àmọ́ ẹnakùn sún na wọ́n rẹ̀ tó kọwà da mọ́ àbúríkà ọ̀nà rí wani ọ̀nà sínú ìná kẹrẹ̀ na mú wọ́n tó wọ́n kẹ jáde ó jẹ́lá ìl wọ́n ajá fi jẹ́lá ìlànà ọ̀rí sáà bá sáà ká

ṣe lọ́rọ̀ tó rí sá àárọ̀ àwọn ní ìjẹ̀nà àgbà lọ́rọ̀ kó tó rí sá mọ́tò wá àwọn kẹ̀kẹ́ òyìn ọ̀nà ẹ̀kú ní tẹ́lá ọ̀nà wọ́n yẹn tó rà ààrẹ wọ́n yẹn wọ́n yìí lè kúrò àmà àánà àmà tó rí wọn náà mọ́ ọ̀nà wọ́n mugu kwa je tere ana jiru ki ko ka man awa mana ke wa ga isan ga ya sha ka do wa ben o isi oku da sha to nke aike noju ana ika mukhaffafatun lil janaza ana kuma na ka kana bi shukuni

sini ẹ̀hún sánà ìkẹ́lá mi kò sọ hóra ẹ̀rẹ́ máa mi ní dáàtó kú tí mẹ́rin sẹ́nẹ̀ ẹ̀rọ ṣiṣẹ́ orí ẹ̀yẹ yóò rọrùn onípàpà ọ̀rìkí ìní àlàáfíkà bìrì náà rì lẹ́rìn náà ládókò mú yìí kùmà ẹ̀rọ̀rọ̀ kẹyà sí Abdullahi أعيدوا دمتم يعدى صلى الله عليه وسلم ك لتتبعن سنن من قبلكم وعسى في ذرنا كيف دلتوا من بشبر وذراعا بذراع ذو تما عسى سواني أضر دولا هي سواني ذات يوم حتى لو أنهم دخلوا جهر ضب لدخلتموه tole tuka e e e ya kuangusha utatu watu wanne apply it nabas toka hizo ngoka enia wawame ayo kumule nelea ni hami ano kumule tu corona zini ewo ya zema ka kawain anything na guki pia shekudi ano ganya ibada oni agwawan that is did out agoka abahe ke in islam ọgbọ̀n ní mẹ̀kàmí ọ̀rọ̀ túnmù mẹ̀kàmí àrùn kàmẹ́rin so ọ̀rọ̀ àjò ni ọ̀rọ̀ contradict islamic principles ọgbọ́n kan ọ̀rẹ́ta kàṣọ́rù gáàṣù kú àná sọ́ntọ́ wọ̀bọ́nà nǹkan ọgbọ́n ọwọ́ mẹ́ ta tùzẹ́kìrọ̀ ka bọ́ọ̀lù ọ̀támáyé dọ̀ọ̀lù àtámáyé hìhàn dọ̀ọ̀lù m ka nyẹ́kọ̀ọ́dúnrẹ́ máa àbẹ́ àkàtánà ìkẹ́ islam mẹ́rin àbẹ́ ní ẹjọ́ mẹ́kẹ́ àwọn mẹ́kẹ́ náà na ihe na àṣẹ́kù àná na ní mẹ́ẹ̀kọ̀ ọ̀rẹ́jẹ̀ ní ikú àti àjà àárín akẹ̀rẹ̀ eche ẹmẹ́kẹ́ nìrókù ẹmẹ́kẹ́ nìrókù yọ àmìkẹ́ nẹ́rẹ̀ẹ́sù àmáyẹ̀ ya e, e, e ọrụ. enwere na enwekwa ire ìyàwó jẹ́ mẹ́sìkẹ̀lẹ̀ lókú na ìsìkẹ̀lẹ̀ tú na ìlàta alámẹ́ ya ètò nàgbẹ́rẹ̀ ní àrùgbọ́gbà ní ẹni olóòkè ibi àwọ̀bá ẹ̀rì bí ẹ̀rù kò bí ó tú àbọ́dọ̀ oríkà ààrẹ ẹ̀dẹ̀rẹ̀ inára wáká àwùlíyà ọláhùn ìnúwà kò múlò ya fatamanna'u al-maut sikara su ni dere harusu kwaye ne an ko harusu kwaye Umar ibn al-Khattab radiyallahu anhu al-Faruq oka ọ̀rọ̀ ìsìlẹ̀tì náà orílẹ̀ ẹ̀kùrù ní àbọ́ka dan wàá kọ́ ẹ́dì islam tí ó níjọba ọ̀nà yà pẹ́kún ẹ̀ta tẹ́ò kárọ̀rọ̀ ẹ̀rọ̀bọ̀ ìyà tí kẹrì jàn ààyàn ọ̀rọ̀ náà ká ẹ̀ àríjọ́ ọ̀rọ̀ nẹ yàkùrìsúnà alẹ́lmọ́ kama antum tahùsúnà alẹ́lhayá eje nọrọ na ndị na-ezike n'esu ha nke mgbe jọra nna ha ẹni ndị na-ezike aha n'inye asụmọ omori ka enyo n'ezika nye nwe komori omeka ẹnere anyị n'ihe ta asụmọ gọdọ yawa ama ụmụ na ya wọrọ anyị na nukwu ọma ahụ Enyi mere mara godokporo ọhụrụ ya adamanya ti nene nene ya mere ka okwu ọsọ ama dekwa ambulance na dekwa ọgọ ọzọ ni ọtụ nwere m kasha ahụ uwe a ga-eri dọrọ mehwan dọrọ ihe dọrọ tama ihe anụ anakwa ọhụrụ na amanikwa okwu iwe ọzọ na ndị a na wàláàyè òzọ́gbọ́n ní ọ̀rẹ́ náà ẹ̀kọ́ mẹ́ka ẹ̀wọ́n náà kó ọjọ́ àgbékú dẹ̀ ẹ̀yọ́ yà dáyé rẹ̀ anẹ́kọ́ àgbékú ẹ̀wùkẹ́ àgbà wọ́n ní kèé so It is a deliberate action. zọ kọjidenta báyọ̀ lọ́wọ́ ọmọrin kàbíjú islam yìí so ẹ̀wàrẹ́ ẹ̀ disease ẹ̀wàrẹ́ ẹ̀ consciously disease náà tó rẹ̀ mẹ́ ẹ̀ ní ṣẹ̀rí àì anábẹ́ ẹ̀ tẹ́ wọ́n ikọ̀ ẹ̀ orí ká ṣíkú ààrẹ ọdún náà ìmáàmù mùsùlùmí ọ̀dọ́ rẹ̀

àbẹ́hùn ni ọwọ́ mi ní islam kẹ́yìn àwọn ẹ̀hìn omori yìí bí ahọ́n ni dáhẹ́ ọ ní tẹ́ ní kí òwúrẹ́ ìwé omori òjì rẹ̀ dáhàwọ́ rẹ̀ káyà bọ́ ọ̀nà ẹ̀hún kátọ́ ọkọ̀ òun ẹ̀kọ́ rán. àdé ní yìí mẹ́ ìràgbọ́ ní ìràgbọ́ ní ràn mọ́ ìràgbọ́ ní hàn ẹ̀kẹ́ wọn ẹ̀ E e a mọ̀ ń kọ àwòrán wẹ́ẹ̀ bẹ ọmọ àbọ̀ wọ̀láyà olúwa ẹ̀rẹ́ náà ọmọ orí gàbá nínú mẹ́kànlá báyẹ̀ ní báwọn náà lẹ́tẹ́ ní kò yóò wọ́n yóò lé yóò ti bẹ́ẹ̀ àwọn lẹ́tẹ́ kó fọláyà mẹ́nu n'ihu ọdịwọkpọrọ ya na-ele ewu na ndị ihe ọmịwa akọwụdị politikali dị ihe mewa soshali dị ihe mewa ekọnọmikali dị ihe mewa population census dị ihe mewa ẹnna bi dọọtì tí ní máàpù náà lọ náà jẹ́ nà ẹ̀kọ́ ni màá ní tẹ́wù náà ni màá ní ká tẹ́wù. wannan kwanan saurawa ne ta nuna wani umar kwanan saurawa na nufin kuma wannan yadda ya ce yadda wani wani saurawa ne aw ayatiyahum basuna duhan na hum yalabun to mo mo ko ma hen do me ngomen ni ba wa na tan ni na bri na na yi ala na ní e e ma náà ní ẹjẹ́ dáyà náà yíya subhanallá mkpọrọ ẹ̀kùnrin náà mìíràn pọ̀sá ṣeìhàtà ṣeìhàt láà tún ma alìfù láà no and one thousand no ìrẹsẹ́ àdúrà ọ̀gá اللهم لا تهلكنا بما يفعل هؤلاء السفهاء من وصع لك اللهم آمنا في أوطاننا اللهم آمنا في أوطاننا وأصلح أئمتنا وولاة أمورنا اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين وذل الشرك والمشركين ودمر أعداءك أعداءنا أعداء الدين وانصر عبادك الموحدين المجاهدين في كل مكان اللهم احمي حوزة الدين اللهم احمي حوزة الدين اللهم احمي حوزة الدين اللهم ادفع عنا الغلا والوبا والربا والزنا والزلازل والمهن وسوء الفطن ما ظهر منها وما بطن عن بلدنا هذا خاصة وعن سائر بلاد المسلمين عامة يا أرحم الراحمين اللهم اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا أرحم الراحمين اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها مولاها يا أرحم الراحمين اللهم إنا نسألك الأمن والإيمان اللهم إنا نسألك الأمن والإيمان والسلامة والإسلام اللهم سلمنا وسلم ديننا سلمنا وسلم دعوتنا سلمنا وسلم أخلاقنا برحمتك يا أرحم الراحمين اللهم اغفر للمسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الأحياء منهم والأموات إنك أنت السميع قريب مجيب الدعوات يا رب العالمين إن الله يأمر بالعدل والإحسان يأمر بالسلام وينهى عن السلام يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفاشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله العلي الجليل يذكركم واشكروه على آلائه ونعمه ومننه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون اللهم صل على محمد وعلى آل محمد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 وعثمان ذو نورين وعلي أبي حسنين وعن الصحابة أجمعين وعن التابعين والتابع التابعين ومن اتبعهم بإنسان إلى يوم الدين وعنا نحن معهم بمنك وكرمك وإنسانك يا أكرم الأكرمين ويا أرحم الراحمين فقوموا إلى صلاتكم يرحمكم الله